ìjọsìn wa kọ́lọ́ba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa gẹ́gẹ́ bí àsìkò tí a wà yìí a rí i pé nínú àwọn nǹkan kan oṣù Rajab ó jẹ́ tẹ́ǹtì lẹ́nu àti mọ̀ kí àwọn tó jẹ́ aṣíwájú wa nínú ẹ̀sìn ohun tí wọ́n kà ìyẹn ni àwọn tó jẹ́ Supreme Council of Islamic Affairs ohun tí wọ́n bá kà yìí òun náà ni tí àwa mùsùlùmí tí a fi ṣe òǹkà oṣù ṣàbáì eléyìí tí a tún fi máa gbáradì fún oṣù Ramadan gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé oṣù ṣàbáì anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní fíhi turfa'u al-a'mal gbogbo àwọn ṣẹ́ta bá ṣe ní ọdún inú oṣù ṣàbáì ni wọ́n máa ń gbé lọ sókè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba fa àhábò àyùrùfà ìwàhámàlì wà á nà sọ ì ànábì sallallahu alaihi wasallam ó ní màá nífẹ̀ẹ́ sí nígbà tí wọ́n bá ń gbé iṣẹ́ olóore mi lọ sí sọ́mọ̀ àti àwọn iṣẹ́ tó kù díẹ̀ káàtó ti bá ṣe màá nífẹ̀ẹ́ sí kó jẹ́ wípé mò ń gbàwẹ̀ lọ́wọ́ ń gbà yẹn ọlọ́run lè wo ti àwẹ̀ mọ́ mi lára kó ṣe àlékún dárọ́jà mi níbi ti dáadáa kó sì ṣe tafsir kó ṣe ìṣe ní fúfúyẹ́ fún mi nípa àwọn ilé ìtì bá ṣe tí ò tó so ló fi jẹ́ pé gbogbo wa náà a gbọ́dọ̀ máa gbáradì pẹ̀lú òǹkà yìí támọ̀ ìgbà wo ni ṣàbáàlù wọlé torí pé ṣàbáàlù oṣù tó kún fún iṣẹ́ olóore lóríṣiríṣi ni ìyàwó Aisha radiyallahu anha ó dé ànábì sallallahu alaihi wasallam kana yasumu ṣàbánà kullahu ó lànàbì máa ń gba gbogbo ṣàbánà àwọn àfáà ní kúlù tíyàwó àìṣà ló ń bẹ̀rẹ̀ mọ̀ọ́dọ́mùhù ìtumọ̀ ní pé èyí tó pọ̀ jù mẹ́ ló fi sọ́ngbò mi pé káánà yasumu ànábì sallallahu alaihi wasallam a máa gbààwẹ̀ hatta zananna annahu la yuftir débi pa máa wò pé ó dàbí paná bí òní stop àwẹ̀ yìí o bó ṣe ń gbà lọ yìí bó ṣe máa máa gbà lọ nìyẹn wà yóò fèrò ànábì á sì tutù nígbà míì tó jẹ́ pé akọ wà lọ sí òtún nígbà wẹ̀ hátà gbọ́dọ̀ nà náwó làyà sóò débi pa tó máa wò pé ó dàbí paná bí òtún gbà wẹ̀ mọ́ léyìí tó túmọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam a máa gba ohun tó pọ̀ nínú oṣù Ṣàbáàn á máa gbà wẹ̀ tó pọ̀ nínú oṣù Ṣàbáàn ànábì wa sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní idha intasafa ṣàbán ó ní tí ṣàbán bá ti pín sí méjì fala tasumu ó ní ẹ má gbàwẹ̀ mọ́ idha intasafa ṣàbán fala tasumu tí ṣàbán bá ti wá bẹ̀rẹ̀ látòrí one tó fi dé fifteen ànábì sallallahu alayhi wa ní ẹ gbàwẹ̀ mọ́ látòrí fifteen yẹn kí ló dé tó fi ní ká má gbàwẹ̀ mọ́ kábà le fi gbáradì fún Ramadan ká lè fi gbáradì fún Ramadan lẹ́ẹ̀fi rí pé nínú àṣejù àti àṣìṣe tó gbajúmọ̀ láwùjọ wa àwọn èèyàn míì láti rojab ni wọ́n á ti bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n á gba àwẹ̀ gbogbo Rajab tó bá tún di Sha'ban wọ́n á gba gbogbo Sha'ban tó bá tún di Ramadan wọ́n á tún gba gbogbo Ramadan àwa náà délé ìláyé àwa náà sì bá wọn gbà á ní àwọn ọgbà kan tá a wà kékeré àbí ìgbà tá a ṣe ń gbọ́njú ṣáájú ká gbọ́yé tó máa dé so gbogbo àwọn tí wọ́n ń gba àṣìṣe ni kò sí ẹ̀rí kan tó ní ká gbàwẹ̀ nínú ṣàbáàn ṣàbáàn ẹ̀ nínú rọ́jà rọ́jà púpọ̀ jẹ́ oṣù tá máa ń ṣiṣẹ́ olóore lọ́pọ̀lọpọ̀ nínú iṣẹ́ olóore téèyàn sì lè ṣe òun ni kó gbàwẹ̀ kò wá sí àwẹ̀ kan pàtó àwa gbọ́dọ̀ gbàwẹ̀ gbogbo oṣù rọ́jà ìyàwó Aisha radiyallahu anha ó ní kò sí àwẹ̀ táwọn ọbí máa ń gba gbogbo ẹ̀ tó yàtọ̀ sí Ramadan tábà tún wá wọnú Sha'ban gbà ń ni kò ń ṣe pé ká gba gbogbo ẹ̀ pátápátá ti pé ó pín sí méjì ohun tó dáa jù ni pé ká má gbàwẹ̀ fi sinmi ànábì ọjọ́ kan wà nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ tó jẹ́ pé kò lè má gbà wẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí monday gẹ́gẹ́ bí thursday àwárí èèyàn kan tó jẹ́ pé gbogbo monday àti thursday ló fi máa ń gbà tẹ́lẹ̀ fálì yasumu irú ẹni bẹ́ẹ̀ monday àti thursday àbọ́jọ́ míì tó fi bá ń sábà tó máa fi ń gbà wẹ̀ nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ ànábì ni òun láǹfààní àti máa gbà torí pé kò túmọ̀ sí pé òun gbà wẹ̀ ṣàgáàní ọjọ́ tó fi máa fi ń gbàwẹ̀ yẹn ló fi ń gbàwẹ̀ nínú tí ànábì sọ fún wa sallallahu alaihi wasallam ní ẹ̀kọ́ ta fi ń bá Ṣàbán lò ó ní la yaqudumu ahadukum bi Ramadan la yaqudumu ahadukum Ramadan bi sawmin aw yawmayni ó ní kéèyàn kan má gbàwẹ̀ láti pàdé Ramadan pẹ̀lú ọjọ́ kan àbí ọjọ́ méjì ìyẹn ni wípé bóyá rọ́jàb ó jẹ́ ṣàbáà eh, ló jẹ́ twenty nine fàpẹrẹ ẹ má gbàwẹ̀ ní ọjọ́ twenty eight ẹ sì má gbàwẹ̀ ní ọjọ́ twenty nine rọmọdán kọjọ́ kan àbùkù ọjọ́ méjì ànábì sallallahu alaihi wasallam ni ẹ má fi gbàwẹ̀ torí wípé kí ni ká má bàa ṣe àlùwìsọ́ọ̀lù àlùwàsùn bẹ́yìn náà ṣàbáà wà rọmọdán ká má da rọmọdán pẹ̀lú ṣàbánu pọ̀ pẹ̀lú àwẹ̀ ìyẹn jẹ́ ohun tí ànábì sallallahu alaihi wasallam tó tún fi kọ́ wa nípa oṣù ṣàbánu kana yasumu shahra kullahu ànábì àmàgbà sallallahu alaihi wasallam èyí tó pọ̀ jù nínú rọ́jà ẹ̀ eh, nínú ṣàbánu ó sì kọ́ wa tí ṣàbánu bá ti pín sí méjì ká ó sì kọ́ wa ká má gbáwájú rọmọdán pẹ̀lú yawmin aw ọjọ́ kan àbọ̀jọ́ méjì ṣáájú Ramadan ká má fi gbààwẹ̀ ká fi sinmi ká má bàa da Ramadan pọ̀ mọ́ Sha'ban pẹ̀lú àwẹ̀ gbígbà eléyìí jẹ́nu àwọn ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam fi kọ́ wa abẹ náà ọba àlékè ọlá kó jẹ́ kí Sha'ban kó jẹ́ oṣojú ẹ̀mí wa kó sì jẹ́ kí Ramadan kó ṣojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa láǹfààní láti lè gbààwẹ̀ nínú Sha'ban kó sì fún wa láǹfààní láti lè gbààwẹ̀ nínú oṣù Ramadan kọlọ́ọ̀bà kó wá jẹ́ ká gbàgbọ́ ọdún yìí ká tún gba púpọ̀ ìgbésí ayé wa kọlọ́ọ̀bà kó ṣe àlọ́ nìkọ̀ọ̀kan wa gbogbo ohun tí a fi ṣe ní dáadáa sẹ́yìn kọlọ́ọ̀máṣẹ́ ìgbà eléyìí tá a tún máa ṣe níwájú náà kọlọ́ọ̀bà kó máṣẹ́ ìgbà fẹ́ nìkọ̀ọ̀kan wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين